production. òmìnira yorùbá twenty twenty two rẹ́díò gbogbo ọmọ yorùbá o ẹ máa gbọ́ òmìnira yorùbá twenty twenty two rẹ́díò gbogbo ọmọ yorùbá o ẹ máa gbọ́ òmìnira yorùbá twenty twenty two rẹ́díò gbogbo ọmọ yorùbá o ẹ máa gbọ́ òmìnira yorùbá twenty twenty two rẹ́díò gbogbo ọmọ yorùbá o ẹ. ewúrẹ́ ò lọ́gàá bí a fẹ́ sọ̀rọ̀ àṣùtà ọ̀gá làbùkè jẹ nínú àwọn pọmọpọmọ òmìnira twenty twenty two rédíò yìí o ọ̀gá ni wọ́n jẹ́ ọ̀gá ni màsà o lórílẹ̀‐èdè turkey láti gbóhùn sáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè amẹ́ríkà àwọn gan wọ́n ń gbọ́ wa lórílẹ̀‐èdè yorùbá wọ́n ń gbọ́ wa kétékété káàkiri àgbáyé wọ́n ń gbádùn wa. òmìnira yorùbá twenty twenty two rédíò gbogbo ọmọ yorùbá ò ẹ máa gbọ́. òmìnira yorùbá twenty twenty two rédíò gbogbo ọmọ yorùbá ò ẹ máa gbọ́. ọ̀rọ̀ nípa ìjọba délé bẹ́lẹ́ ó ti gbọ́ ọ̀rọ̀ nípa òmìnira ibẹ̀lẹ́ ó ti máa gbọ́ ètò wa lọ́lọ́kan jọ̀kan lóríṣiríṣi ìṣe àti àṣà yorùbá ẹ máa gbọ́ ìpolówó ọjà bàdébùgbàjẹ ẹ jẹ́ ká fi tiwa gbé tì í lárugẹ. òmìnira yorùbá twenty twenty two rédíò gbogbo ọmọ yorùbá ò ẹ tẹ́tí sí òmìnira yorùbá twenty twenty two rédíò gbogbo ọmọ yorùbá ò ẹ máa gbọ́. òmìnira yorùbá twenty twenty two rédíò gbogbo ọmọ yorùbá ò ẹ máa gbọ́ òmìnira yorùbá twenty twenty two rédíò gbogbo ọmọ yorùbá ò ẹ máa gbọ́. ìmọ̀lẹ̀ ti dé òkùnkùn ẹ wá bí gbà ó òmìnira rédíò ti dé ẹ máa yọ̀ ìmọ̀lẹ̀ ti dé òkùnkùn ẹ wá bí gbà ó òmìnira rédíò ti dé ẹ máa yọ̀ ìmọ̀lẹ̀ dé òkùnkùn ẹ wá bí gbà ó òmìnira rédíò ti dé ẹ máa gbọ́ ìmọ̀lẹ̀ dèrò òkùnkùn ẹ wá bí gbọ́ òmìnira rédíò ti dé ẹ máa yọ ṣẹ̀ṣẹ̀. ìmọ̀lẹ̀ ti dé òkùnkùn ẹ wá bí gbọ́ òmìnira rédíò ti dé ẹ máa yọ.